إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أدعوكم الله وضع الله سبحانه وتعالى ترى صلاة شوى نبوى محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run ọlọ́run kí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣe ọlọ́run àwọn ará ló ń ṣe ọlọ́run ọ̀gá kó mo bẹ pẹ̀lú nǹkan kan wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlọ́ọ̀jẹ́ kan ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí tafsiru suratul furqan láti rí àyà seventeen. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أهنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذكر عذابا كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتسبرون وكان ربك بصيرا الله سبحانه وتعالى lẹ́yìn ìgbà tí ó ń fún wọn ní ìró nípa tí ó mọ̀ jẹ́ àtúbọ̀tán àwọn mùṣírìkí àwọn aláìnígbàgbọ́ nínú ìdọ́kànṣoṣo wọn lọ́mọ ọba àtúbọ̀tán àwọn kèfèrí àwọn tí wọn gbọ́ lọ́mọ ọba gbọ́ tí wọ́n fi ìjọsìn wọn ìfẹ́ ẹnu wọn tí wọ́n fi ń tẹ̀lé nǹkan ẹ̀mí nínú tọ́lọ́mọ ọba tó dá ọlọ́ni wọ́n yóò mọ̀ yàtúrò fún wọn náà yàgòjú nàmì dúnì lọ ọlọ́ni ọjọ́ àlùkìyàmà òun ó gbé oníkálùkù wọn dìde ìkọ̀ọ̀kan nínú àwọn kèfèrí nínú àwọn mùṣírìkí àti gbogbo tó níkálùkù wọn tí wọ́n gbà ní ọlọ́run ọba wọn tí wọ́n fi ìjọsìn fún léèyàn lálùjọ̀nù. No? ọlọ́lọ́wọ́ gbé wọn dìde lẹ́yọ kọ̀ọ̀kan níjọ́ náà àwọn aṣíwájú nínú kèfèrí àti àwọn ọmọlẹ́yìn wọn náà nínú kèfèrí àwọn aṣíwájú nínú ṣíríkù àtàwọn ọmọlẹ́yìn wọn náà oníkálùkù wọn ọlọ́run Allah subhanahu wa ta'ala yóò gbé wọn dìde ọlọ́run wọn á béèrè lọ́wọ́ wọn. اللهم لي فيقول أنتم أضللتم عبادي أو لا ọlọ́run ní ẹ̀yin aṣíwájú nínú ọ̀nà àánú ṣé ẹ̀yin lẹ sọ àwọn ẹrúsìn mi tí mo dá nídà kan máa wá sìn mí ẹ̀yin lẹ sọ wọ́n nù ẹ̀yin lẹ pè wọ́n síbi ìmọ̀ jọ́sìn fún yín ẹ̀yin lẹ pè wọ́n níbi ìmú yín lọ́lọ́run ìmú yín ní olùgbẹ́kẹ̀lé ìmúyín ní olùgbàlà amúhúndọ́nù sẹ́bẹ̀ẹ́ àbí àwọn gangan ni wọ́n nù fún ara wọn sáwọn gangan ni wọ́n nù ní àbẹ́yìnlẹ́nu wọn ọlọ́run mọ béèrè lọ́wọ́ gbogbo ohunkóhun tí àwọn èèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run òkúta ni igi ni omi ni ọlọ́run mọ wọn sọ̀rọ̀ mo sì gbọ́dọ̀ mọ́fíìsì àti àwọn èèyàn táwọn èèyàn jọ́sìn fún kódà tó súnmọ́ nínú àwọn ànábì ọlọ́run ọba alayhimu salatu wassalam táwọn èèyàn mú lọ́lọ́run wọn tí wọ́n mú lójúgbàlá wọn tí wọ́n jọ́sìn fún ọlọ́run mọ̀ bí oníkálukú wa yawma yahshuruhum wa ma ya'buduna min dunillah ọlọ́run níjọ́ náà gbogbo tí àwọn ọmọ ènìyàn tí wọ́n jọ́sìn fún lẹ́yìn ọlọ́run òun ó gbé wọn dìde o àtẹni tí wọ́n ń jọ́sìn fún àtẹni tí ó ń jọ́sìn fún nǹkan náà. fàyàkóòlù àǹtùm abúlálùtùm ìdáàbí ọlọ́run máa bẹ̀rẹ̀ pé ǹjẹ́ ẹ̀yin gangan ẹ̀yin lẹni kí wọ́n má sìn mí ẹ̀yin lẹni kí wọ́n sọnù amúhúndọ́lù sẹ́bi àbí ìfẹ́nu ara wọn náà ló sọ ló sọ ara wọn nù ìdípẹ́ yìí lẹ pé wọ́n sí ẹ̀yin lẹ́ni ká máa sìn yín àwọn ni wọ́n mú yín lọ́lọ́run tí wọ́n jọ́sìn fún mùsùlùmí gbígbẹ́ ní o ṣe máa lọ lélẹ́yìn lọ́lọ́run fún wa nírò nípa rẹ̀ yìí ká má gbàgbé nínú sóràtú àlùmáìdá ọlọ́run mọ̀ bí anábì wa salatu wa salam ọlọ́run ibi qala ya isa ibna Maryamu ọlọ́run wo òun mọ̀ bí táwọn pè Jesu jésù ọlọ́run ma bí ìwọ ìsá àǹkà kólítà lè na sí sí wọ́n ló sọ fún àwọn ènìyàn wọ́n sọ fún ní wà ummi wà ya ilahayni ithnayni tí wọ́n ló ní kí àwọn èèyàn tí wọ́n mú ọ ìwọ àtìyá rẹ̀ kọ́ mú yín lẹ́ni tí wọ́n mọ̀ ìlú tọ́lọ́ sọ fún wa nínú sọ́tún fòkọ́nù yìí bí wọ́n ṣe máa lọ ọ̀nà kẹ́lẹ́ mọ̀ yí pé gbogbo ẹni táwọn èèyàn bá tó ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala ọba alayé lọ́run tó dá gbogbo ẹ̀dá tó sì dá pé ònìkan náà nìjọsìn tọ́ sí lódodo èèyàn ló ń tàn òun ní màláyíkà ni òkúta ni igi ni omi ni kódà tó mọ́ nínú àwọn ànábì akpere ẹni yóò bí sáré sálátù ọ̀sẹ̀lẹ̀ àǹtà kúlítà ní nẹ́ẹ̀sì tí wọ́n lọ sọ fún àwọn ènìyàn ìtẹ́kìdú ní wà ó mìíyà ìlà háyẹ́lẹ̀ ìsìnlẹ̀yìn ni ibi kí wọ́n mú ìwọ lọ́lọ́run ọba wọn kí wọ́n tún mú ìyá rẹ ọba wọn tí máa pè tí máa gbára lé tí máa fún ọ tí lọ sọ alágbèwà Musa alágbèwà Isa alayhi salatu wa salam yóò mọ̀ ní qala subhanak qala subhanak a ah, mímọ́ fún ọlọ́run ọba tí ò lóró ogún tí ò lọ́ba kan ọba tí ò láfijọ ọba tí ò ní àbòbùjẹkù ọba tí ò láfi ètò nínú ròyìn qala subhanak gbólóhùn subhanak kan tó jáde lẹ́nu ọ̀rọ̀ bíi Isa òun ọlọ́run wá sọ ní ìgbà náà nínú àyà yìí. هذا آية tó قالوا سبحانك ما كان ينبغي لنا ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما ọ̀rọ̀ tí gbogbo wọn mọ̀ wí lẹ́nu tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n mọ̀ wí ni àyàfi àwọn tó já sí wípé tọ̀ àwọn gangan ni wọ́n pa àwọn èèyàn pé ẹ̀ mú wa lọ́lọ́ ẹ̀ máa sìn wá torí pé ń bẹ nínú àwọn ọmọnìyàn tí yóò sọ fáwọn ènìyàn pé òun lọ́lọ́run tí yóò sọ fáwọn èèyàn pé àwọn èèyàn máa sin òun ẹni rẹ ni olódodo ẹ̀dá ni onígbàgbọ́ nínú ọlọ́run olùsìn lọ́run ni èèyàn déédéé ni ọmọlúwàbí ni àmọ́ kété tó kúrò láyé tán àwọn èèyàn sọ di kíni wọ́n sọ dọ́ lọ́wọ́n bá wọn irú àwọn bẹ́ẹ̀ lára àwọn gbólóhùn tó mọ̀ jáde lẹ́nu wọn nìyí lára àwọn náà lànà bí wa isa aleyhi salatu wa salam àwọn eléyìí ni àìsàn wọn tọ́gùtù tọ́gùtù ò lẹ́nikẹ́ni tó bá gbéra rẹ̀ kalẹ̀ pé ẹ̀yin èèyàn ẹ máa sìn mí ìwọ ọlọ́run ẹ máa fún mi ẹ̀tọ́ ọlọ́run ẹ máa fi lọ̀ mí èmi mo ní àjọ nípẹ̀ lọ́lọ́wọ́n bá ní tó ń tàn fi fi tọ̀ bóòtù sọ ẹlòmíì nìyí kì í ṣe tọ́ bóòtù àwọn èèyàn ni wọ́n mú ní mo tọ́ bóòtù àwọn èèyàn wọn mú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn márùn àwọn ẹni rí àwọn èèyàn dáadáa lásìkò ànábì wa nuhu aleyhi salatu wa salam àwọn yaud àwọn yaud àwọn nasara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn mú wọn ní tọ́ bóòtù fún mi ṣe tọ́ bóòtù èèyàn rẹ ni wọn wọn máa sin náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ mọ̀ rí bẹ́ẹ̀ lórí láwùjọ ọmọ nìyàn ẹni tí ó jẹ ní rí èèyàn dáadáa ni yóò mọ sin kò gbà kankan mí lẹ́yìn ọlọ́run kò sí nìkan tó bá kúrò àwọn ibi tí sí tó máa ń bẹ ní àsìkò ìṣòro wọn lọ ọbẹ̀ wọn gbé bùkátà lọ ọbẹ̀ tó máa ń bẹ lásìkò ìdẹ̀kùn wọn lọ ọbẹ̀ wọn lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ jẹ̀mọ́ àìmọ́ irú rẹ̀ báwọn. ṣùgbọ́n bí wa isa alayhi salatu wa salam olúwa wa ọlọ́run ọba wa yóò máa béèrè lọ́wọ́ rẹ̀ yìí pé أأنت قلت للناس اتخذوني وأمي إلهين اثنين سوى لصفوع وإليه يوجد سوى لك tí káwọn èèyàn mú ẹ lọ́gọ́rùn-ún ló mọ̀ sìn ọ́ àwọ̀ àtìyá rẹ̀ ìwòrìsọ bẹ́ẹ̀ nìdúnilọ́ ìwòrìsọ bẹ́ẹ̀ tó mú wà àtìyá rẹ̀ lọ́gọ́rùn-ún àtọ̀ sí ọlọ́run ọba allah. قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق anabi wa isa alayhi salatu wa salam tan pe ni jésù yóò mọ máa yà kúnù lé kò tọ́ sí mi rárá bó ṣe wulẹ̀ fún mi à ń àkúlà náà lẹ́yìnsà lé ibi ákí kí n máa sọ tí ìṣẹ̀tọ̀ mi fáwọn èèyàn kì í ṣẹ̀tọ̀ mi kì í ṣe wọ̀ mi agbára mi ò gbé mi sọ bẹ́ẹ̀ ń kún tukuntun fakọbi alimta tó ni mo pe àwọn èèyàn sí káwọn èèyàn mú mi lọ́lọ́run tó mú mi lólùgbàlà wọn kan mú mi ní sẹ́fíọ̀ wọn kan mú mi ní lọ́ọ̀dù wọn fàkọ́dí alímta àà ọlọ́run ó mọ kò pamọ́ sí wọ ọlọ́run ó nímọ̀ nípa rẹ ó mọ tààlẹ́mú máa fi nafsi wà láàlámù máa fi nafsi ó mọ tí ń bẹ́lẹ̀ mi nì èmi ò mọ tí ń bẹ́lẹ̀ mi rẹ̀ ìwolúwa mi innaka anta allamu lọ́gbọ̀n yóò ọba tó mọ gbogbo tó pamọ́ ní tó pamọ́ nínú tó pamọ́ kò sẹ́ni tó mọ̀ àfi olúwa mi ìwọ nìkan ni ní ìsọ bẹ́ẹ̀ ma qultu lahum illa ma amartani bi kò sí tí mo sọ fún àwọn èèyàn nígbà tí mo ń bẹ pẹ̀lú wọn ju tí olúwa mi pa mí lájẹ sọ fún wọn lọ òun náà ni tí mo sọ fún òun bẹ́ẹ̀ lọ kí sì ní nǹkan náà. ani ìbùdó lọ́ọ̀hà rọ́bì ìwà rọ́bàkùn ẹ̀sìn ọlọ́run ọba ọba mi òun ló dá mi òun ló ṣàmójútó mi ọba yín òun ló dá yín ló ń pèsè fẹ́yìn náà òun ní jama ẹ̀wọ̀n kan ha tàbí èyí kẹ́ni wọn ọjọ́ náà kì í ṣe ọjọ́ bí ipò isa àlẹ́sàtì ọ̀sán bó ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run nínú àwọn èèkàn àwọn ọlọ́lá jùlọ nínú àwọn ànábì ìbànú ìsòráyìlà ni lẹ́yìn musa isa ló tún kàn nípò ní títò lọ́lá lẹ́yìn musa isa ló tún kàn àlẹ́sàtì ọ̀sán ṣùgbọ́n tọ àwọn èèkàn máa ń sìn í wọn a máa jí rẹ̀bẹ̀lẹ̀ sọ́dọ̀ rẹ̀ wọn a máa pè é wọ́n gbà lọ́lọ́run wọ́n ní kan nínú mẹ́ta ni ọlọ́run mọ̀ wá bí níjọ́ náà tí wọ́n ló sọ bẹ́ẹ̀ yóò sì máa fọra rẹ̀ mọ́ á kì í mọ́ ń pa ẹ̀ bá ṣe pé mo ṣe bẹ́ẹ̀ olúwa mi ó mọ tí bá ń parọ́ lẹ́nìí ó mọ tí bá ti ń sòdodo lẹ́nìí ó yí olúwa mi kò sọ̀rọ̀ náà ọ̀rọ̀ mi jẹ̀mọ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run mọ̀ bí àwọn mọ̀lẹ́kà nínú ó wà náà náà yá mi náà ọlọ́run wàyà mọ̀ náà sọ̀rọ̀hún jẹ̀mí àn ọlọ́run níjọ́ tí a mọ̀ gbogbo wọn dìde ìyìn táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn ọlọ́run allah subhanahu wa ta'ala àti àwọn tó jọ́sìn fún wọn tó ń mẹ́ná kúrò lórí màláìka ọlọ́run ni a bí àwọn màláìka náà ẹ̀yin màláìka àhàwùlá iyyakum kanu ya'budun àwọn ènìyàn yìí. àwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn òun ọlọ́run tí wọ́n ń sìn yìí ẹ́ sẹ́yìn ni ẹ̀yin ẹ̀yin ni ẹ̀yin lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ẹ̀yin lẹ́ni ká máa ni ẹ̀yin lẹ́ni ká máa pè ẹ̀yin lẹ́ni ká máa wá gbára wá sọ́dọ̀ yín ẹ̀yin lẹ́ni kí wọ́n gbára lé yín ẹ̀yin lẹ́ni ká máa sìn yín subhanak abẹ́rẹ́ ìjọba náà sọ anta waliyuna min dunihim ìwúlúwa wa allah subhanahu wa ta'ala ìwọ ló dá àwa o ìwọ lágbára lé o ìwọ làmúlọ́lọ́run o ìwọ làwa ń sìn o kò sẹ́ni kankan táwọn agbára lé tó dùn lólu ọ̀rọ̀. balkanu ya'buduna al-jinn àwọn àlùjànnú ni wọ́n ń sìn àwọn àlùjọ̀nù òun ni oníkàlùkù wọn ni wọ́n jọ́sìn fún àkàsárùn bí mọ́mí náà ọ̀gọ̀rọ̀ wọn wọ́n nígbàgbọ́ nínú àlùjọ̀nù wọ́n nígbàgbọ́ nínú àlùjọ̀nù jẹ̀mọ́ eléyìí ni lọ́lọ́run sọ fún wa nínú suratul furqan aya ń gbé lọ yìí ní verse seventeen eighteen wa yawma yahshuruhum wa ma ya'buduna min dunillah ọlọ́run ní ọjọ́ ni òun gbé gbogbo oníkálukú dìde ẹni iwájú ẹni àárín ẹni ẹ̀yìn ọlọ́run ló ń gbé oníkálukú dìde àti gbogbo táwọn èèyàn gbẹ́sìn fún lẹ́yìn ọlọ́run ọlọ́run ló ń gbé wọn dìde òun máa bèèrè lọ́wọ́ wọn àántùm adìlálùtùm ìbáàdì àwùlà amúhùn dọ́ńdó sẹ̀dí jẹ́ ẹ̀yìn lẹ sọ àwọn ẹrú sí nínú lẹ tù wọn lọ́nà ẹni kí wọ́n máa jọ́sẹ̀ fún yín lẹ́yìn òun ọlọ́run àbí fúnra ara wọn ni wọ́n sọ ara wọn nù kọ́lù subhanak wọn ni àmì mọ́ fún olúwa ọba tí ò lábùmù jẹ́kù lára ọba tí ò lábà ya ń bá ilẹ̀ náà kò tọ́ sí àwa tẹ́kìlẹ̀ ní ń ní yàtọ̀ sí olùgbáralé olùfẹ̀yìntì olùrànlọ́wọ́ ìwọ náà ni olùdá olùpèsè olùpàṣẹ àní ìwọ nìkan làwọn gbáralé o. ولكن متعتهم وآباءهم ṣùgbọ́n ilé ayé ló tàn wọ́n ayé ayé ló tàn wọ́n ìfìdígbolẹ̀ lórí adùn ayé òun tó tàn wọ́n owó tí wọ́n ń lé òun náà tààrẹ ẹ̀kẹ́ bọ́ síwọ ọlọ́run ọmọ tí wọ́n ń wá òun náà tààrẹ báwọ ọlọ́run wá orogún ipò tí wọ́n ń wá ìtàfẹ́ jẹ́ ní tí wọ́n ti jẹ́ àti ní tí wọ́n wù wọ́n tí wọ́n lé láyé eléyìí nìkan tó mú wọn àwọn àtàwọn babalá bababababababa wọn náà táwọn náà sùn wọn lọ́run àtàánà tó dìde kìrọ̀ ilé ayé ni wọ́n tẹ̀lé sí wọn fi wá gbàgbé tí wọ́n ọlọ́wọ́n ọba tó fẹ́ràn wà nádé rẹ̀ tọ́lọ̀ torí ẹ̀ káàbù yẹn ni jọ́sìn fọlọ́run lọ́kàn ṣoṣo. wàkàánù kọ́wọ́mọ́ ń búrọ̀ ọlọ́ni abẹ́ rí báyìí wàkàánù kọ́mọ búrọ̀ ní ọjọ́ kìyàmọ̀ wọ́n dẹni òfò wọ́n dẹni tí ò ní jèrè wọ́n dẹni tí ò ní látúbọ̀tán látara kíni látara ìbọ́lọ̀ wa orogún jàmá mùsùlùmí eléyìí ó dọwọ́ wa lọ́dọ̀wọ́ wa ẹ má gbà wo tí a fẹ́ ká ní àbíbi tá a fẹ́ ká dé láyé ẹ má gbà wo eléyìí tá a fi wá mọ tàpá sófin ọlọ́run ìfẹ́ ẹnu gbogbo tá a máa ń pè ní ìfẹ́ ẹnu òun ni ká sin tẹ́ni wọ́n ń pè wá sí gbogbo pàtẹ́ ni wọ́n bá ti ń pò wá lọ síbi tó takoto ọlọ́run á ẹ má jẹ́ àdán wò ẹ má jẹ́ àdán wò kò látúbọ̀ tán kò lóore nínú ẹlẹ́mìí mọ̀ òdodo ó mọ̀ dáadáa ó mọ̀ sàn án ṣùgbọ́n tó ó fẹ́ lérò lẹ́yìn ó fẹ́ jẹun ó fẹ́ lówó ó fẹ́ nípò ó fẹ́ lókìkí ó fẹ́ lóbìnrin ó fẹ́ kọ́lémọ́lé kó gun ọkọ̀ mọ́kọ̀ ní tó mọ́ ẹlòmíì lòun tẹ́lòmíì ò fi tẹ̀lé òdodo tó mọ̀ tó fi tẹ̀lé fẹ́ẹ́ nù rẹ̀. فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا الله فقد كذبتم فقد كذبوكم بما تقولون ọlọ́run adájọ́ ọ̀pọ̀ àwọn àwọn tí wọ́n sin nǹkan lẹ́yìn ọlọ́run abẹ́rẹ́ báyìí níbi àwọn ẹni tẹ́ ń pè lọ́lọ́wọ́ bá yín ṣe bí wọ́n ti pè yín lónírọ́ ṣe láwọn máa ní ṣe ti pé lọ́ni ṣe rí báyìí wọ́n ti pè yín lónírọ́ o kàtìlàbó kí máa ta fún ní wọ́n ní tẹ́ ń irọ́ ni àwọn kan ní kẹ́ àwọn lọ́lọ́ ìsà òtòmí ẹgbóhùn lọ́lọ́ ìsà òpèrè lọ́mọ ọlọ́run kò pèrè ní mẹ́ta lọ́sàn-án bẹ́ẹ̀ náà ni Mùsá òun náà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni muhammad sallallahu alayhi wa sallam bá sì máa rí lọ́dọ̀ àwọn sufi àwọn gulatu sufiya tẹlẹmi ó mọ ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn èyí tí ò tọ́sẹ́ nìkan kan àfi olúwa wa ọba dẹ́dà wọ́n máa fi yin anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé sípò ọlọ́run gbogbo wọn bá ń lè ọlọ́run dájọ́ ọ̀rọ̀ kan wọ́n pé ẹ̀ẹ́ àwọn ẹni tẹ́ ń sìn lẹ́yìn òun ọlọ́run wọ́n pè yín lónírọ́ àwọn kan lọ́rùn àwọn kan lọ́rùn kẹ́ mọ́ fi àwọn àwọn kan lọ́sọ bẹ́ẹ̀ àbẹ́ẹ̀rẹ̀ ọlọ́run ní fàmáàtẹ́ tẹ̀sí ìrúnà sọ́rọ́fán wàlà násọ̀rọ̀ lẹ́ni lẹ́ni kò sẹ́ni kankan nínú yín tó lágbára tó ní kápá ìyá ọlọ́run tọ́lọ́run ti ṣe ládùn fún yín tẹ́ ẹ mọ̀ jẹ́ láti òní yìí lọ ẹnì kan ò ní kápá nínú yín láti ṣẹ́rí ẹ̀ kúrò lára yín yóò kàn yín wàlá nasrọ̀ bẹ́ẹ̀ lẹ́nì ní kápá láti gbà yín mẹ́ àbí láti di funfun yín àbí kẹ́ ẹ ìrànlọ́wọ́ ẹni ẹni tí ó wàá gbà yín lẹ́nu ìyá ọlọ́run ọlọ́run kò sí abẹ́lẹ́ tó sọ wá ń gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ṣàbòsí tó bóun ọlọ́run wá orogún tó ti nǹkan mí lẹ́yìn ọlọ́run tó ti nǹkan mí papọ̀ pẹ̀lú ọlọ́run torí tá a bá ń sọ àbòsí ìran ìran làbòsí ní tó tóbi jù ní ìran àbòsí tó tóbi jù òun náà ni ká lọ́lọ́run ní méjì ẹ́ ká má fi ìgbàgbọ́ níjọ kan ṣoṣo rinlẹ̀ fún ọlọ́run ẹyọ kan ká má ṣe ìjọsìn fọlọ́run ẹyọ kan ká ní méjì ká ní mẹ́ta ká ní mẹ́rin ká ní márùn ah olórí àbòsí ni kò sí àbòsí tó tó ọlọ́run kan ló dá sábà ló dá ilẹ̀ òun ló dá ọmọnìyàn òun ló dá nǹkan jẹ òun ló dá nǹkan jẹ gbogbo tí bẹ láyé pátá ọlọ́run kan náà ni kò lórogún kò lọ́ba kan kò bímọ ẹni kò bí jẹ̀mọ́ tọ́ àá wàá fi ìjọsìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run mi àní fọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn àmọ́ fún nǹkan míì nínú tọ́lọ́run tó dá àmọ́ wá fún lẹ́tọ̀ọ́ náà ẹ lákùn àbòsù olókè léyìí àbòsù olókè léyìí rí ẹ nǹkan ni àti sí pé kò ní jẹ́ kí ìgbésí ayé ẹni kó bẹ nínú fọkànbalẹ̀ àlàáfíà ò ní tó nǹkan láwùjọ gbogbo bíkíbi táwọn nǹkan bá ti ń bẹ tó bá dọjọ́ àlùkè àmọ́ jàmáà gbogbo ẹnikẹ́ni tó bá kú lórí ìlànà mi kò ní rí ọ̀nù ọlọ́run kò ní rí i. èyí láti mọ̀ mọ̀ pé ká sí ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ká sin ọlọ́run lọ́kàn ṣoṣo ká fọ́ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ní ẹ̀tọ́ rẹ̀ kò sí ìfọ̀kànbalẹ̀ tó tó kò sí àlàáfíà tó tó kò sí déédéé kò sódodo tó tó nínú àyà mi ọlọ́run bá ń sọ kánọ́bí sallallahu alayhi wa sallam ọ̀nàdínlẹ̀dín náà ámàlù ọlọ́run yẹ̀rí àwọn tí wọ́n ní ìmáàní tí wọ́n fi ìgbàgbọ́ nínú ìjọkan ṣoṣo ọlọ́run nílẹ̀ wàlàbíyẹ́lbìsù ìmáànáhùn bẹ́ẹ̀dọ́lùmí bẹ́ẹ̀ ni wọ́n fi sí ìgbàgbọ́ wọn ni kò sí nínú ìgbàgbọ́ wọn bẹ́ẹ̀dọ́lùmí ìbọ́lọ̀ wọn rògbìn ìmú nǹkan mi lẹ́yìn ọlọ́run ìgbé ìgbéjọsìn wọn tó nǹkan mí lọ lẹ́yìn ọlọ́run ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ òlá ìkàlà ọmọláàmù wọn mú ọtí ọlọ́run láwọn ẹni ni wọ́n mọ ọbẹ̀ nínú fọkànbalẹ̀ àwọn nìkan wọ́n mọ ọbẹ̀ nínú fọkànbalẹ̀ àwọn sọ lẹ́nu ìmọ̀nà torí di eléyìí tó dọ̀ wà jàmá mùsùlùmí ẹ̀mọ́jà bọ́lọ̀ wa orogún ẹ̀mọ́jà ti ń tan mí òkúta èso ọlọ́run igi èso ọlọ́run omi èso ọlọ́run àwọn ànábì ọlọ́run èso ọlọ́run ọlọ́run ẹyọ kan náà ni lóní kan náà ni ìjọ ti tọ́sí. وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا لينا الله صفى نبي محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn mùsùlùmí ń sọ fánàbí tá a ti kà sọ́ra yìí tí a irú ànábì wo ni wọ́n ànábì tí máa jẹ ànábì tí máa mu ànábì ti máa rìn láàrin ọjà lọ́dọ̀ tí wọn míyàn báyìí lè dáná bí ọlọ́run à kò yẹ kó máa jẹun kò yẹ kó máa mu kò yẹ kí a máa lọ bá a lọ́jà kóun náà máa tà àbí kó máa rà á kí ló bí àlọ́ káwọn ènìyàn ọ̀rọ̀ ọ̀dẹ̀ táwọn kìkìrì máa ń sọ lẹ́nu òun náà ní eléyìí ọlọ́ni wa muhammad sallallahu alayhi wa sallama ọlọ́ni wàmà arsalna qablaka minal mursalin ọlọ́run kò sẹ́ni kankan ní gbogbo àwọn òjíṣẹ́ tó wọn náà fi rán síwájú rẹ̀ ó bẹ̀rẹ̀ lórí ádámà tẹ̀ lórí nóhù àwọn tó wá síwájú nóhù àwọn tó wá lẹ́yìn nóhù tó fi dórí àwọn ànábì bànú ìsìráyílà àwọn ànábì bànú ìsìráyílà tó fi dórí wọn ó fi dórí Musa ó fi dórí Isa Dáwúdà Sùlẹ̀mánù. Ibrahim gbogbo àwọn anábì ọlọ́run pátá ọlọ́run ní kò sí kan nínú wọn o tó wọn náà bá rán síwájú rẹ o. Ilá iná la ya'kuluna ta'am wọn a máa jẹ wọn máa mu wọn a máa jẹ wọn máa mu èyí ń tọ́ka gbogbo àwọn anábì ọlọ́run kò sọ́nà nínú wọn ẹni bá ti ń gbóúnjẹ tó ń fi ọwọ́ rẹ̀ tó fi ń na oúnjẹ tó sì ń jù sẹ́nu kò lè jẹ́ ànábì ọlọ́run ẹni kò lè jẹ́ ọlọ́run kò lè jẹ́ ọlọ́run kò sọ́lọ̀ nínú àwọn ànábì ọlọ́run wọn lọ ní gbogbo àwọn ànábì òun ọlọ́run pátá mo ti fún wọn lápàlẹ́ pé tó ń fún wọn lẹ́ṣà tó tó fún wọn lọ́lá tó àwọn a máa jẹ wọn a máa mu ìwọ tán bá ń sọ pé kò yẹ kí ìwọ máa jẹ kó máa mu ta ló fẹ́ fi tì ẹ jọ alábòsí ni wọ́n alábòsí òun ni wọ́n. wẹ̀yẹ̀mùsùnà fíl àsùnwọ̀ọ́kọ́ ọlọ́run bákan náà bí wọn náà fi ń lọ ọjà tó ń lọ rà tó ń lọ tà àwọn náà máa lọ wọn máa lọ ọjà wọn máa lọ rà wọn máa lọ tà kò sí yàtọ̀ láàrin mọ́tẹ́kọ́ fèlè yóò dẹ́rù bọ́ wọn nìkan ṣe ọlọ́run ní wọ́n jẹ́ àná bá a dọ̀kun lè bá a dùn fìtínẹ́tẹ̀ àtọ́sírù wàkẹ́ ẹ̀ náà rọ́bùkà basira ẹ̀rí ọlọ́run ní waja'alna ba'dakum li ba'din fitnatan ọlọ́run ní àfihàn ṣe àdánwò fúnra ara yín ni wọ́n àná bí àfihàn ṣàdánwò fún wọn ni láti nínú ọtí wọn wọn wá kó lọ fún wọn ní tọ́lọ̀ ń kó fi àṣẹ ọlọ́run kó fi mọ̀ wọ́n. ìwọ ọlọ́run kó ṣàlàyé fún wọn àdánwò tí wọ́n jẹ́ fún wọn ẹni bá gbẹ ẹ̀gbọ́n nínú wọn ó dẹni rè ó ti jẹra yóò jẹra ìṣèyàmọ́ ẹni tó sì kọ́ nínú wọn ni tán ó dègbè ó sorí bó ayé sorí bẹ́ẹ̀ náà làwọn náà jẹ́ fún wọn náà làwọn náà jẹ́ fún wọn náà. torí ẹ̀ tó máa kàn tó ogun wá fún wọn mọ́tòrí ẹ̀ fi kún o mọ́tòrí ẹ̀ sọ ní tá àfẹ́ kó sọ o mọ́tòrí ẹ̀ máa fi mọ̀ wọ́n ní tá àfi mọ̀ ẹ́ tó jẹ́rọ́ mọ́tòrí ẹ̀ ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ rí nǹkan báwọn ló dájú pé àwa àwọn tó já wọn àfà àwọn àfẹ́kùn àtàwọn agbọ́wà sí oníkálukú náà àdánwò náà lóníkálukú náà jẹ́ fúnra ara ẹni àwọn onímọ̀ àwọn àfáwọn onímọ̀ ọlọ́run tí wọ́n ṣàdánwò fáwọn tí ó mọ̀ gbogbo ọmọ ènìyàn lè mọ̀ gbogbo ọmọ ènìyàn sì lè mọ̀ jẹ́ aláìmọ̀ àwọn òkú mọ̀ àwọn kan ò ní mọ̀ ní àwọn tí wọ́n mọ̀ ìmọ̀ tí wọ́n mọ̀ ní yóò jẹ́ fìtínà fún wọn ṣé wọ́n lò ó ó ti yẹ kí wọ́n mi ṣé wọ́n kọ́ àwọn èèyàn àbí wọ́n mọ̀ dáwọ́ bòdodo àbí wọ́n mọ̀ pé dúdú ní funfun ìmọ̀ bíi àdánwò àwọn èèyàn náà di fìtínà fún wọn bẹ́ẹ̀ làwọn èèyàn náà àwọn tí èso ní mímọ̀ àwọn náà àwọn àfáà náà mọ ẹjọ́ ní fìtínà fún wọn ṣé má ṣe ń rí ṣé ń wáyé lọ́kọ́ ṣé ń gbọ́ ẹlẹ́mí kì í gbọ́ fún ọ̀rọ̀ ọlọ́run ní kí inú ìwọ́n mọ̀ bàjẹ́ àánú wọn tún délé bí sátidé nù ọmọdé àkùnbá ń palẹ̀ fún dé àti ó pa wíńdò náà dé àti fẹ́ bọ́ kankan nígbà díẹ̀ náà ni bẹ́ẹ̀ ni yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní láàlá tó lo òkè ilẹ̀ náà ní bọ̀ wọ́n lọ́jọ́ mélòó láàyè láyé táwọn ẹ̀rú orin ọjọ́ mélòó òun padé òun padé ẹ̀ níjọ́ kan bẹ òòlù ìwúlẹ̀ níbi wọn padé wọn ò mọ́ ọ ni òun fẹ́ gbọ́dọ̀ ọlọ́run ní ká máa palẹ̀kùn dé ká máa ti wíńdò torí pé ń bẹ nínú ilé mọ́ wọ́rí njọ́ àṣìṣe bá tó ìwọ kọ́ ló sọ fún wọn fún wọn pàdé fún ọmọ pàdé kódà wọn ní máa béèrè rẹ kí wọ́n tó pàdé fún mi nígbà bá ti bẹ ní kòtò títí bá dé kan ti sìn ọ́ ẹlẹ́mìí wo sì síwájú lé rẹ̀ wọ́n sì máa pàlẹ̀ fún dé wọ́n sì máa ta ló kún ta ó lálọ́bí tí ń ń bẹ nínú sàárì wọ́n pàlẹ̀ fún dé wọ́n pa wíńdò dé ẹni àpò síyàn kankan ta mọ́ wọ́n lọ sí kọ́ńgò tí ń bẹ láyé sí nìyí bí wọ́n náà ti máa ń parí náà nù tó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó wà pàdé eléyìí ti tuntun láti pàdé wa eh, nuhu aleyhi salatu wa salam àwọn èèyàn máa ń da aṣọ wọ́n máa ń da bo orí ni àti tó nípa gbogbo bá nàbí nuhu ṣe pariwo bó ṣe ń kígbe bó ṣe ń pariwo tó pariwo tó pariwo nígbà gbogbo la ilaha wọ́n daṣọ forí nù wọ́n tún mú ìka wọn ìka wọn yìí wọ́n tún ní etí wọ́n fẹ́ gbọ́ tó wí. jẹ̀mọ́ fúnra wọn ni wọ́n kọ ìtàn wọn kalẹ̀ wọ́n kọ́ ọ́ lẹ̀ à ń kà á lẹ́nu wa táwa náà ń lò yìí táwa náà ń sẹ̀mí rẹ̀ yìí náà ló ń kọ ìtàn tiẹ̀ náà kalẹ̀ àwọn tó bọ̀ lọ́la àwọn náà kà wa nítorí láti dáa. àwọn afọwọ́mọ sọ̀rọ̀ ó lò fẹ́ gbọ́ wọn mọ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ó ní kò sí tó kàn ẹ́ pẹ̀lú ẹ̀ mọ̀ mọ̀ pé bó ṣe jẹ́ fìtínà fáwọn àfa tí wọn ò gbọdọ̀ mọ́ fi òdodo nílẹ̀ bẹ́ẹ̀ náà ló jẹ́ fìtínà fún wọn náà àìmọ́ gbòdodo lọ́dọ̀ àwọn àfa dọ́là ń sọnù ọlọ́run wá jẹ́ àjẹbá dọ́kùn lè bá bí fitinatẹ́lì àtàsíbèrò ọlọ́run bá ṣe fi ẹ̀yìn àwọn ẹ̀yìn òjíṣẹ́ tá a rán a fi ń ṣe fìtínà fáwọn tá a rán yín sí bẹ́ẹ̀ la fi àwọn náà fi ṣe fìtínà sẹ́yìn náà torí pé nígbà míì tí yẹn bá wo lọ́wọ́ bọ̀ tí yẹn máa ń sọ òdodo tá à ń gbé kalẹ̀ bọ́lọ̀ ṣe ń yá gbé kalẹ̀ báyọ̀ bá gbà lọ́wọ́ wa yóò mọ̀ ṣe wá bíi ah, ẹja fìkùn ẹja mú wálẹ̀ ẹja bomi jù káwọn yẹn lè ba lè gbà ọlọ́run ní ẹ̀yin ní torí ẹ̀ kò kan àwọn ànábì ọlọ́run nígbà wọn bá ti gbé tọ́lọ́run n'iwu wọ́n wí tọ́ dùbà wo ọlọ́run tọ́lọ́run kò fi àwọn ẹrú rẹ̀ ṣe wọn lọ́ni bá Muhammad bá máa ń zula ilé kẹrin níta wíìlì ni wọ́n kò sí lọ́wọ́ rẹ̀ wọ́n gbà kò sí ṣáà orí ẹ orí ńlá ni ọ orí ńlá gidi ni fún ni tá a bá ríra wa nínú àwọn tí wọn á máa tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run nínú àwọn tí wọn á máa gba ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu àwọn ànábì ọlọ́run lẹ́nu àwọn onímọ̀ ah mo dúpẹ́ fọlọ́ nítorí ẹ lọ́rùn wàláì kò rẹ lèmi lọ́rùn kò rẹ lèmi lọ́rùn ah wọ́n ti dénú onímọ̀ gbẹ́lómi wọ́n ti gbọ́ wà sí báyìí wàtí gba àwọn oṣù bí ńlá odidide ìfẹ́ gbọ́rọ̀ lọ. wọ́n á sọ pé ká máa ti lọ́n kan nísìnyí wọ́n máa sọ pé ká máa ṣe kínní ká máa mọ̀ sí ká máa ká máa ń tó lè lè fẹ́ gbọ́ òun náà nìyẹn tẹ̀mọ́ àmọ́ ń bẹ láyé mà nípa tí kú bá dé nísìnyí tó bá mà ká mẹ́ lọ́wọ́ òun náà mà ní tiẹ̀ ṣòtò ìdílé yìí ọlọ́run ni àtẹ̀síbẹ̀rọ̀ ẹ̀yin àrẹ́bí ẹ̀yin náà muhammad sallallahu alaihi wa sallam àtàkùnrin ó ṣe suru ni ta ma n bu ọ tó ń ọ ẹ lógúnlóòtú tó n sọ ẹ ní òkú ọ̀rọ̀ àtàkùnrin ṣe suru ni èèyàn àfáà táwọn èèyàn bá kọ́ ń tẹ̀ ń wí fún wọn àtàkùnrin wọn lọ ní ni kò sí ẹ ní nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sọ pé tọ̀ ẹ fi kún un wọ́n lè ba lè gbà ẹ̀tún rúgbó àbẹ́ yọ kúrò ẹ̀tún rúgbó àtẹ̀síbírú bẹ́ẹ̀ sì lẹ́yìn ní jíṣẹ́ mọ́ ọ̀nà náà tún eléyìí náà kí la wá kù àtẹ̀síbírú ìyẹn eléyìí tọ́lọ̀ ń papọ̀ fún wa nínú ọlọ́run gbogbo ọmọ pátá lọ́kùnrin gbogbo ọmọ ènìyàn bẹ nínú òfò nínú kíyàn ṣòwò kó mọ gírì ọmọ ènìyàn bẹ láì látúbọ̀tán ilẹ̀lẹ̀ dínà ámẹ́nu àfàwọn tí wọ́n ní mẹ́rin tí wọ́n gbọ́ lọ́n gbọ́ bó ṣe yẹ kí wọ́n gbàgbọ́ lódodo lọ́kàn ṣoṣo wà á ló sọ lè háàtù wọ́n á sì máa ṣiṣẹ́ yìí mẹ́rin wọ́n máa fara sí wọ́n máa fọkàn sí wọ́n máa fowó sí wọ́n máa gẹ́sì ìfọlọ́run bọ́lọ̀ ti fẹ́ wọ́tà wá sọ́wọ́ bẹ̀lẹ̀ àti wọ́n á sì máa gbára wọn níyànjú láti fi òdodo nílẹ̀ láti sòdodo láti sòdodo wọ́tà wá sọ́wọ́ bẹ̀ sọ́bọ̀rọ̀ wọ́n á sì máa ṣe sùúrù látara ìsọ òdodo wọ́n mọ̀ fi sùúrù tí alimami abu abdullah muhammadu idris shafi rahimahu allah ta'ala. ولو ما أنزل الله لولا ما أنزل الله سورة إلى هذه حجة إلى هذه السورة تبعي الله أبو بفواني ريكا كما تدي سورة إلا لا كفاته وتتوفوا عليه سورة العصر ní tó lè múni tó lè lani kúrò níbi ìdíyọ ọlọ́run tó lè lani kúrò الله. ìbáwí ọlọ́run ọlọ́run ní bàkẹ́ ọlọ́run ló wọn ọlọ́run ọba gbogbo tẹ́ǹsì pátá lòun ọlọ́run ọba rí ìwà ànábì sallallahu alaihi wasallam ó ṣe ń wí ó ṣe sọ òun ọlọ́run rí bẹ́ẹ̀ ni tọ àwọn tí ó sì gbá náà nìyí bí wọ́n ṣe gbà á ní tí wọ́n ń wí tí wọ́n ń ṣe ọlọ́run gbogbo pátápátá lòun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lòun ọlọ́run ọba rí torí ẹ̀ ọ̀dọ̀wọ̀ wa àbẹ́lọ́run kọ́lọ́n kó fi ọ̀rọ̀ rẹ̀ kó fi rọ̀ wá lọ́rùn bá a bá ti ń gbọ́ kọ́lọ́n ṣe rọrùn fún wa láti lè máa lò ó láti lè máa mú ṣe ọ̀làlá ilaha illallah insha allah ibi ni a ti dúró tafsir yóò kọ́ntínú nínú Ramadan bí bá ṣe mọ̀ yóò mọ̀ wáyé ní aago márùn-ún àbọ̀ aago márùn-ún àbọ̀ títí tá a fi túnú Monday to Friday níjọ́ tí ò bá ní sí àjẹká náà torí pé ó ṣeé ṣe kí ká bẹ̀rẹ̀ rẹ̀ láàrin wẹ́ẹ̀dì sí tọ́bi nígbà sultana bá ti kéde sultana lè mùsùlùmí ẹni ìjọba tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan gẹ́gẹ́ bí aláṣẹ gẹ́gẹ́ bí olùdarí àwa mùsùlùmí nílùú nàìjíríà green white green wa òun ni ní sultan muslimin tó bá ti kéde pé wọ́n ti rí oṣù jẹ̀mọ́ mùsùlùmí a ti wà nínú ààwẹ̀ náà a ti wà nínú ààwẹ̀ tọ́ báyìí bá ti bẹ̀rẹ̀ jẹ̀mọ́ ìjọsìn bẹ̀rẹ̀ náà nù kọ́lọ́n kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa kó dẹ́nu wa títí gbà náà lọ. lẹ́yìn tòtẹ̀síìrì ọmọ wáyé ní Monday to Friday ní dédé aago márùn-ún àbọ̀ five thirty insha allah monday to friday bákan náà sẹminátà ló ń ṣe ní ọdọọdún ní láàrin aago mọ́kànlá níjọ́ saturday títí di táfi kí zoo yóò wáyé lọ́dún yìí náà lágbára ọlọ́run láàrin aago mọ́kànlá títí di aago kan kọjá yóò wáyé Ah, àkọlé ìbánisọ̀rọ̀ lọ́dún yìí òun náà ni àtọ̀hárà àtọ̀hárà pẹ̀kí òtọ̀hárà ìgbàgbọ́ yìí ìmara bó ti dá pé àní láǹfààní láti kó gbogbo ẹ̀kọ́ nípa ìmara bí a bá dẹ́díkéètì ọdún kan láti kọ́ ẹ̀kọ́ nípa ìmara sínú ìsìlámù jẹ́ náà ẹni mi kò lè yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni yóò mú un bẹ́ẹ̀ yóò fi yóò fi yòókù lẹ́nu àmọ́ a ṣe ẹ̀ṣà àwọn kókó ẹ̀kọ́ ìmọ̀ra kan nínú ẹ̀kọ́ ìmọ̀ra nínú Islam tá a fi bá wa sọ̀rọ̀ fọlọ́ kó ṣe rán fún wa bákan náà wá sí alalẹ́ òun náà mọ̀ wá tí rọmọdánù bá ti bẹ̀rẹ̀ báyìí wá sì ti bẹ̀rẹ̀ náà nù ni àmọ́ wọn mọ̀ gbé káàkiri kó lè ba lè jàǹfààní fún gbogbo jama mùsùlùmí fún gbogbo ọmọ ènìyàn pátá nígbà míì wọ́n á gbé lọ Alábà nígbà míì wọ́n á gbé lọ Orílé gbogbo tó máa ń gbé e lọ ẹ̀já máa gbìyànjú láti máa lọ ká máa gbìyànjú láti máa lọ eléyìí ní tó pàtàkì fún wa ká gbìyànjú àti máa lọ lẹ́yìn ló máa owó díẹ̀ jù. so ká gbìyànjú láti máa lọ kọ́lá kó ṣe rọ̀nà fún wa. Ramadan ṣáàrù ìbádá wà ṣáàrù àmàlì oṣù jọ́sìn oṣù sẹ́ni fún gbogbo onígbàgbọ́ òdodo kọ́lá ọba Allah subhanahu wa ta'ala kó ṣe ní rọ̀nà fún wa. Ọlá àjẹkọ̀ ṣoṣo ọlọ́wọ́n bá. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته